إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن موضوع خطبة اليوم دل على شيء وإنما على وإنما دل على موضوع أين نحن من سلفنا الصالح أين نحن من سلفنا الصالح عباد الله كنا قبل حلول شهر رمضان ندعو الله سبحانه وتعالى أن يبلغنا هذا الشهر المبارك وأن يتقبله منا عملا بقول سلفنا الصالح كما ذكر ذلك ابن رجب الحنبلي في تفسيره رحمه الله يقول رحمه الله تعالى باب قال قال باب السلف كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم شهر رمضان ثم يدعون الله سبحانه وتعالى ستة أشهر أن يتقبله منهم قال تعالى إنما يتقبل الله من المتقين وهذا يرينا أن السبب القبول للأعمال هو آه، التقوى الجفوة الله أن يرى الله تعالى يقول محمد صلى الله عليه وسلم في الملائكة الأعلى عند الملائكة تقول الملائكة قال محمد التقوى وصلاة وبعض صحابة محمد وبعض تابعين وبعد باب التابعين وبعد وتر من أن محمد صلى الله عليه وآله وسلم في جوجو القيام آمين إن شاء الله جاء في الكتب هنا في أين نحن من صرف من صرف الصالح يقول الله أول كما قل في على الصحابة محمد صلى الله عليه وسلم في على التابعين إن جاني دولة بيوان إن جاني دولة بيوان yá ilé tí gbá gbága pẹ̀lú wa ìrọ̀lọ́ lọ ẹwùjọ náà ọba tí wọ́n tó lójú pé oṣù rọ̀bọ̀bọ́ọ̀lù ọ̀sọ̀ kalẹ̀ àmì ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìkẹ́kẹ́ ọlọ́wọ́ ọba ìkẹ́ọ́lá kó ti fi ni kó sàánú wa kó jẹ́ kí ọba subhanahu wa ta'ala ìpèkìṣọ́nà ọba kọ́nà wá lọ́wọ́ kárí àwọn ìjọsìn sí nínú oṣù náà kọmọjà ní ọta kọmọjà rí àwọn ìdíwọ́ ọgbún àbí ti àtìmọ́lé ní ọ̀nà kan tó pé yọ́ máa ti fẹ́ máa lọ máa bọ̀ tó yẹ kékeré tí ò ní jẹ́ kíkà àsábà bí tí ò ní sábà bí táwò fi ní ọ̀rọ̀ fún wa obìnrin ní kálukú sí kíni na ipò kí ọlọ́run parí kí wọ́lá ipò kó gbà náwọ̀ wa alhamdulillah àti wá wà ní jọkẹ̀ ẹ̀lúbáyìí nínú oṣù rọ̀gọ́n abẹ́rọ̀ bọ̀sọ̀tà ara kọ́nà wà lọ́wọ́ lórí àwọn iṣẹ́ olóorí àwọn iṣẹ́ ìjọsìn tó kó sì ní ti lọ àjọ́gbà oṣù tá a fẹ́ wọlú rẹ̀ ní ìyẹ́ ẹgbẹ́ tó wà ní gínú tó bá máa wíwẹ̀ àpòjú ẹlẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó bá ní ìnáwó kan tó fẹ́ sí lápòjú tó fẹ́ sí ọmọ lọ́lé ọkọ ọdájọ́ sọ́nà sọmọ pé wọ ẹni bẹ́ẹ̀ yóò ń tí ó gáyà rẹ̀ jù ń ọmọ ìjọba sí ẹ̀yọ́ jẹ́ kájá tó náà yìí tó ẹ pé gbáàrí bí a ti mọ̀ láti bá ní ápùlà àwọn àbúlagbà mẹ́ta ti bá wá ti bá wọn wọ́n mọ̀ lọ sọ́dọ̀ àwọn àfákọ̀ kan ní ilé wọ́n ni àfá dr olówó ẹgbà ìgbówó yìí ìdákùnbà mi sàdúrà dr olówó nǹkan tó sọ́dọ̀ gbọ́mọ̀ pátá síka ìdákùnbà sàdúrà adájọ́ lábájá tó jọ́nà tó so mẹ́sàn án àti káàkiri ní kìí sàárà wọ́n yìí náà dákọ̀ ẹ̀sìnkìní yẹ dájú ẹ̀yẹ ìlànà bá wọ́n pé ẹ̀sìnkìní yẹ àkàrà ẹ̀sìnkìní kan sàkókò ìtawọ́ tàbí ẹwọ́n náà wọ́n fi jẹ́ kékeré yẹ kọ̀ọ̀rọ̀ ẹni tó bá wọ́n kéré yẹ gbogbo tí wọ́n ń ṣe nì wọ́n ní ńlá gàgbó ìyàwó tí wọ́n dájọ́ náà nìkan tọ́jọ́ tọ́jọ́ tọ́jọ́ pé ká bú mọ́ sìkìní kọ́ mọ́ tẹ̀lẹ̀ ká sìkìní yẹ ní ìrọ̀ wọ́n mọ pàtàkì yí pé táwọn fẹ́ ṣe ẹ̀sìn ìjẹ̀sìn ńláńlá ni tí ò sí rẹ̀ kálọ́dún ó sì kókó fún kìkìdá orin wọ́n máa bẹ̀rẹ̀ ọmọ ọba ìgbọ́lọ́pọ̀ kọ́bẹ̀tẹ̀ kí gbogbo tó lè fa táwọn òfin ní rí ààwẹ̀ yẹn gbà kọ́nà mọ́jẹ̀ kò sílẹ̀ sáwà. afọ́wà ìmọ̀wọ́n jẹ́ بأمر الله تعالى كان يدعون الله ستة أشهر أن يبلغهم الشهر رمضان ọlọ́wọ́ dákùn pé oṣù mẹ́fà ní oṣù mẹ́fà kílábùdánà tó dé wọ́n ti mọ̀ bí ọlọ́wọ́ ọgbà pẹ̀lú dákùn ní kílábùdánà bá yàtọ̀ lábíà èdè mú sí kílábùdánà bá yàtọ̀ lábíà ẹlákùn tó wá rí báyìí bóò lẹ́sí fún ọmọdọ́nà gbọ́dẹ̀ fún olóòrùn ká yakótó òbí àtò pé ìpalẹ̀má awẹ́ ní báwọn fún ààwẹ̀ bóòlù ṣe nínú pé àwọn tí wọ́n jẹ́bà bá wa nàwárá jẹ́ muhammad wa ṣùgbọ́n lọ́tà lọ́mọ wọ̀nyí wa ní tafsir wa wọ́n náà wọ́n sọ́lá fún tán bá jíjọ́ kan lásán ń lọ́wọ́ bọ́ọ̀lù ní ọjọ́ kan ní pé fi yawmin min al-ayyam aw fi yawmin min ọwá dìde ọwá dìde ọwá rúgbé ṣe náà pílà lóòrùn ọ̀nà á tó bá báwọn yìí wọ́n ni a ti bá fi na ààrẹ á sọ ìmẹ́n ìndí ọ̀sán ọjọ́ báyìí subhanallah lọ́jọ́ látọ́lá ń sọ yóò ó rú ọ̀sán ọjọ́ báyìí yóò sì kìíní yọgbà ìfọ́lọ́wọ́ báyìí yọgbà rẹ̀ pé èyí ìdínà

àwọn tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n pẹ̀lú wọn èmi àwọn wàhálà akọ́mọ́tòwò àtẹkẹ́kẹ́ àtẹkáwà ẹ̀ oníkàlẹ̀ mi ráyè tó oníkàlẹ̀ mi ráyè oníkàlẹ̀ mi ráyè jìdìlò àbí àjẹ́ àwọn lásán ẹjọ́ pẹ̀lú ẹ̀ta kò kàn bẹ́ hadith wẹlé lọ́wọ́ a máa rí hadith ni ọkùnrin tàbí sọ pé ọmọ àjẹ́nà ni ọkùnrin ìfẹ́ nìkan kọjá ìjọba àjẹ́nà ni a kò tọ́lá hadith yẹn nínú rẹ̀ ọkùnrin tí ó tẹ̀lé lórí pé òun ti fẹ́ wò pé ọ̀tá tẹ̀lé sọ òun fẹ́ wájú òdodo pé òun fẹ́ ah, fi ọ̀wọ̀ yẹn mọ́lẹ̀ ọ̀rọ̀ tèmi ni ọlọ́ba ọkùnrin yẹn pé òun àti bàbá àwọn ní èdè àìyedè kan òun wá fẹ́ kí òun sun sọ́dọ̀ rẹ̀ náà wá sun kílẹ̀ fún máa kílẹ̀ fẹ́ sọ wọ́n fẹ́ sọ ikú sí yóò jìdé lóògùn sí òjìdé náà bílá bẹ̀rẹ̀ sí bílá ọwá ní pé ẹniyẹn ó kàn jìdé ó kàn ajé pápádà lásán ó sì sàwàkà alhamdulillah ó sì tó ọ̀nà ìwọ̀n bá bóò ní ẹni yìí àlúmi ló máa jẹ́nà ni but owó ọ̀tẹ́ àríkújà ìbílẹ̀ lọ́wọ́ kọjá kílé o kó fi ní kílá so ẹ pé èyí jẹ́ àpòjú rẹ pé ọ̀tá bá wọn wọ́n jábọ̀ sábàlì sọ pé ọ̀pẹ̀ mí nínú àwọn sọ́láfù yẹn tó bá ní tọ́pọ̀ àwọn tó ń jẹ́ pé wọ́n kàn wá kan ah gbogbo àwọn sì kìíní ọ̀sán rẹ báyìí mú ẹgbẹ́ a ah, náfílà rẹ̀ já fọ́nàfílà àwọn tábí ilé ẹgbẹ́ gbogbo bàbá yìí náfílà rẹ̀ tó wọ́n ẹgbẹ́ tó ti wá níbẹ̀ ẹ̀sẹ̀rán ọba ti ó mọ pàtàkì ẹ̀sẹ̀rán ọba ó tó wá máa kóṣù kan tó wá ń bẹ lọ́gbọ́ so òun tún kọ́ ọ̀rọ̀ tọ́pọ̀ òun tún ti àwọn eré tọ́pọ̀ ẹ̀dàkùn gbọ́dàtọ̀ yóò ti kiri yóò palẹ̀mọ́ gbọ́dà jẹ́kìkìní yẹn ọba mi nípa àwọn sọ́nà bí ọjọ́ ìṣàmàlì ọjọ́ ọlọ́ tàbí sọ̀rọ̀ wọ́n tí wọ́n tó wá tó wá di oṣù mẹ́fà lẹ́yìn wọ́n tó bá gba ààrẹ wọn tánà wọ́n tún wá máa kékeré o wọ́n tún wá máa bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ipò ẹ̀rọ ìgbà kékeré òun dákùn ìgbà lọ́wọ́ èèyàn tó jìde tuntun sọ́lẹ̀ fẹ́fẹ́ ní ọjọ́ lásọ́tẹ̀ ìdẹ̀nà bá wà ní ọmọdọ́nà tí kálùkù ti máa jíra wọn pé ẹlákọjá ti mẹ́bílá ẹlákọjá ti kẹjá ti fìláwà ẹlákọjọ́ rẹ̀ pé tó ẹ̀sìn pẹ́ ni ó sì rí ìpékẹ́ni alákọ̀ọ́lọ́mọ̀ ká gbìyànjú ká gbìyànjú ká dí ìsìn ní àwọn àbúkáwò sọ̀bá àtìmọ̀sá ọbọ̀lọ̀ dáadáa ọgbọ̀n kò dáadáa yàtọ̀ sí tẹ́tẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run sáànù tẹ́tẹ̀rẹ̀ bá àkùránì tó máa tẹ́tẹ̀lẹ̀ jésù méjì méjì ní náà ká jù lẹ́rìn àbí jù lẹ́rìn ìkánà àtọ́lá ọ̀tọ́ orí pọ́fẹ́ kú ní wọ́n sọ fọ́mọ̀ rẹ̀ pé ogójì ọdún ló kíkà nínú àkùránì kẹrì tí mọ̀ ọ̀rẹ́ àkùránì kẹrì tó wọ́n ni gbogbo alálẹ́lò náà parí mọ̀ ọ̀rọ̀ ìjọ wípé ọlọ́run ọgbọ̀lẹ̀kẹ́ ọlá yóò lábọ̀ ogójì ọdún tí mo fi sín fi ń di ọlọ́pàá tí fi ń kàkọ́ àìkẹ́rì èyí tí fi ń pa ìgbẹ̀gbẹ́ bó wá tó ojú ogójì ọdún mo fi mo rí sọ pé ó pé pérépéré ìjọ kọ́lọ́wọ́ bá ìtòkè yóò rárá rí mi mo ní àwárá pé lọ aláyò bí ó àjọpọ̀ ìmọ̀ sí àwọn ọ̀rọ̀ tí ó dá tí máa ń bá àwẹ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ ṣaharafu zoro ẹ̀wọ̀n tó dábí hamsọ̀lọ́pẹ́ pé kàwọn nǹkan bẹ́ pé ọlọ́wọ́n bẹ́ bẹ́lẹ̀ òun tó rí pé ọlọ́wọ́n òun ní kò náwọn ní kankan kọ́ẹ̀kọ́ tẹ́yìn àpẹ ti panú kọ́lọ́wọ́n bá rẹ̀ kọ́lọ̀ wọ́n tàbí ìrìnà yàrá kò sí ìfẹ́kọ́ máa bá wẹ́lẹ̀ yìí jùpọ̀ kí ni ní ẹ̀bá ti jẹ́ jẹ́ pé ní ìpínlẹ̀ ṣàhádà tó gbòrò ìjẹ́rì ìjẹ́rì ìké ìjẹ́rì ọ̀run àti ọ́dà ṣàhádà tó gbòrò ìbákan náà kí a máa lọ wo àwọn nǹkan tí yẹ pé o ní ìdíkọ́ máa débẹ̀ àwọn àyè tí ó yẹ kó máa débẹ̀ àwọn àyè tó ní ìdíkọ́ lọ ká máa bọ́ mẹ́ ọ́nà sàárọ̀tù lórí náà tó kó ṣùgbọ́n dúpẹ́ ọmọ tó mọ̀kẹ́ àlùkò lórí ìdébẹ̀ lọ́wọ́ wọn ti ń so wọ́n á pè é ọ̀bọ̀lọ̀ sí ojú rẹ ọ̀bọ̀lọ̀ sọ ahọ́n rẹ ọ̀bọ̀lọ̀ sí etí rẹ gbogbo eríkèríkè rẹ ọ̀bọ̀lọ̀ sọ so eléyìí ni pé abọ̀rọ̀ prepare ní tí wọ́n pè ní ìbẹ̀wọ̀ ọlọ́run ọba tí ọba ti sí ìbẹ̀wọ̀ ọlọ́run ọba àwọn nǹkan tọ́rọ̀ ọlọ́run ọ̀fẹ́ rẹ̀ lọ́mà ṣe kí ni hikmet tó wà nínú lágbàwọ̀ ọ̀rọ̀ ọlọ́run ti sọ fún wa ولن كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ولن àti ọmọdọ́nà àti ní ọmọ ìyàní ìlérí nítorí ipá àdíṣẹ́ lọ́rọ̀ èèyàn fún àwọn nǹkan tọ́tọ̀ọ̀pọ̀lẹ̀ ìfẹ́sọ̀tọ̀lẹ̀ àlàyé lóga kan àmọ́kẹwàá sọ báwọn náà tó àbúrúkú pípa àdíṣẹ́ ní ọ̀rọ̀ ayà lé àwọn kẹ́ẹ̀lì jẹ́jọ́ payà wa ó wí pé ọlọ́run fẹ́ ká páyò òun náà wọn bá tó pé kí ni ọlọ́run fẹ́ gba iṣẹ́ wa ọmọ yìí pé kò wòyí sí ẹgbẹ̀ tọ́nà tọ́nà wọn tó sọ̀rọ̀ tọ́nà fún wa ọwá ní ayyaman ma'duda àwọn ọjọ́ mélòó kan náà ni tó ló ń kà sẹ́yìn pọ́nà ọba ńlá bá kọ́sọ́ bóyá mo fẹ́ kẹ́mọ́ bá gbogbo àwọn kẹ́mọ́ bá rẹ lọ ní gbogbo ọjọ́ ilé ayé tó bá jẹ́ fún wa ń jẹ́ alásọ̀kalẹ̀ àtúbẹ̀ àmàbẹ̀rẹ̀ tó bá wọ́n ọlọ́run àpáǹkẹ́ wípé ọlọ́run ma mú òwà fún wa sábàbàdán ìláyé olùkọ̀yàbà ọlọ́run ní kí n fún ilé òkúẹ́ gbogbo bàbá yìí òun ló máa jẹ́ ẹ̀ nílò ọ̀sọ́dẹ̀ kẹnu ayé gbogbo tẹ́gbogbo gbàtẹ́mà láyé yẹ́mà jẹ́ òun ọlọ́run ìjẹ́nìkan bẹ ìjẹ́nìkan bẹ ọba kan bẹ tọ́wọ́ mo bẹ́ gbogbo kẹ máa lo ọ̀sán lọ kọ́mọ̀ tó rárá ìjẹ́ nìkan bẹ tí ó wà tí ó wà fún yín pé á ah, tọ̀ láti àmọ́ lọ́wọ́ pé á ah, mo fẹ́ ṣéǹjẹ̀ sí bẹ́ẹ̀ tọ́lọ̀ bá sọ mọ́ pé mo fẹ́ kẹ máa gbà gbogbo ọjọ́ ayé ilẹ̀ gbà rẹ̀ wà lọ́ọ̀ ìlànà tó gbèsè nìkan á fi fọ́nà kọ́ máa jẹ́ pé ara mọ́ níwá abọ̀lọ̀ bá nà tó wọlé so wípé sọ máa gbé ní tí mo gbé lè yí lọ́rùn kìí nǹkan tó gílò kìí nǹkan tó pọ̀ so láàrin ìbá wá ní ó bí pé tẹ́yẹ bá wá wú wa pé ọjọ́ kékeré jẹ́ ń fi ọjọ́ kékeré jẹ́ ò tó nǹkan yìí tó ló ń kà í kí n fi ṣe nǹkan dáadáa kí n fi ṣe iṣẹ́ ìjọ́sìn kọ́nà lè gbà lọ́wọ́ mi àrígbà ìyẹn ó wà nínú àwọn tí ń fáyọ̀ ọlọ́run bá ní ìfáyọ̀ ọlọ́run bá dídí gẹ́gẹ́ mọ̀sọ̀rẹ́ tọ́wọ́ ní inú nàbáyà tàkọ́bàdì lọ́wọ́ nínú ìlúmọ̀tẹ̀kẹ́ ọlọ́run ní àwọn tó wọ́n gbà tẹ́ wọ́n lọ́wọ́ wa àwọn tó bá ń fáyọ̀ ọlọ́run náà olùgbàlùsọ́nà wọn dá tẹ́rẹ nù ambilawo wọn sọ ara ìjọta orí lọ́pọ̀lọ́ bá ní ìbára fún wa àwàtí àwí àti àwàtí àgbọ̀ àmì الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه بعد ìkẹ́nà àwọn àbá tó ń pè ní Abdulaziz nínàdé rubuaj wọ́n ní àwọn bá àwọn fún jẹ́ àwọn sọ́lọ́pùwà ni àdọ́kùnrin yẹ̀ṣẹ̀hìdú rẹ̀ fìlàmẹ́lì fìlàmẹ́lì sọ́lẹ̀ àwọn bá àwọn fún jẹ́ àwọn sọ̀hábà ní Muhammad sallallahu alaihi wasallam àwọn kan tó pé wọ́n jẹ́ ń tẹ́rí pé wà máa gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ olóorí ẹwàlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam òun ni ó kúnlẹ̀ gbogbo tó máa ń jẹ́ dáadáa iṣẹ́ olóorí láyé nínú àwọn iṣẹ́ olóorí ara wọn ṣọ́rọ̀ orí yẹn òun náà kíyàn sẹ́gbìn kíyàn ṣe dada sáwọn òbíyàn ara dáadáa òun náà ara fẹ́ lórí lórí kó ṣe dada sáwọn ara ayé rẹ̀ àwọn àdúgbò rẹ̀ ara rẹ̀ náà kíyàn sẹ́gbìn kó máa ka alkur'ani muhammad sallallahu alaihi wasallam batun da hadith jibril na sahih bukhari to oni batun tan ko tan wa muhammad oni kana nabi sallallahu alaihi wasallam ajwadun nas ana muhammad sallallahu alaihi wasallam en katiman tore وكان أشود ما يقول في رمضان طبعا طبعا دين رمضان باي أنا بتوع مواطن طوالتي أشود ما يقول في رمضان تو حين ينزل عليه جبريل بس جبريل ما زبينه تسبيل ما أصبح لبا من محمد صلى الله عليه وسلم هو àwọn lọ́gbọ́wá nínú àbá wọn ní òwe wọn tó máa ń pa wọn pọ̀kùnkẹ́ náà àti ìjìnà àti àtọ́yí nínú tí wọ́n ń tọrẹ gan ni inú tẹ́lẹ̀ tí wọ́n ń tọrẹ bọ̀ háyà rẹ̀ kọ́dà tí pé wọ́n máa ń kòwé pé ajíwájú min Hatim ajíwájú min Hatim a ilé ìkún tọrẹ ju Hatim lọ tí wọ́n bá rẹ̀ tó tọrẹ wọ́n máa fẹ́ pé a ah, ọ̀rọ̀ rẹ̀ bù mẹ́ bọ́ àwọn ẹlẹ́ nǹkan wọ́n ni ajíwájú min Hatim ilé ah, ìkún tọrẹ ju Hatim lọ ẹwà wò àní Muhammad sallallahu alaihi wasallam bí hátìmù ṣe rí wọn níbi àwọn sọ ẹ̀wọ̀n tó wọ́n jọ́ ka hátìmù yẹn wọ́n ní ó kú bí ẹ̀sìn kan tó ní ẹnì kankan dé báyà ní kankan dé ó sì ní kankan nìkan dùn wọ́n sì fẹ́yìn ẹyọ tó kú tó nínú ó sì sàlẹ̀yìn àní Muhammad sallallahu alaihi wasallam pé mo fọ́nà pọ̀wọ̀n àkúmẹ́lẹ̀ sàárá lẹ́yìn wádẹ̀ gọ́mìnà lò sí ní sí pé àsìkò yìí bàbá tẹ̀lé lágbára ma káwà náà sàánú àwọn ènìyàn kásánú àwọn èèyàn kásánú ara wa àwọn sàábà ní mahabbatan lásánà àwọn tábẹ̀ẹ́ الصالح وما تسولوه قلنا قد فعلوا wọ́pọ̀ àárín alham tó mọ́ tó wá ṣe ṣùgbọ́n tó wá sàrò wọn bá rí tó lóòrùn síta ìbànújẹ́ wa mú wọn subhanallah ìbànújẹ́ tó tó mọ́ pé àyẹ́kùbálù minimum amla ìjọba wọn gbà lọ́wọ́ àwọn àbí onígbà ìjọba wọn gbà lọ́wọ́ àwọn àbí onígbà tó gbogbo ilé ni pé bàbá ń gbàwẹ̀ wa ìtútù pàtàkì ní pé káwọn ìpé bá ó ṣe dédé pẹ̀lú òfin ọlọ́wọ́n bá ká mọ́ gba àwẹ̀ àládà yí pé mẹ́sàn-án ń gbà láwùjọ wa lò

ká sọ̀rọ̀ fún wọn lọ́pọ̀ pé ó fi yé wọn wípé àwọn kìkìrì àárá ọ̀la wọn ní táyéyàyà àti ọ̀la ìyàwó òun àlọ́kọ́ bàjẹ́ kéèkó wa ní ìṣẹ́jú wọn so wípé àwọn sára ó sọ àwọn ọmọ ìgbà nítorí mọ̀ wọn pé ìjọba wọn gbà lọ́wọ́ àwọn àbí kò ní gbà lọ́wọ́ àwọn tó ní pé ẹkùsọ́ àwọn ọba ajíkábẹ̀rẹ̀ ní jẹ́mi ìbàdàn kama bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé gbogbo sẹ́ta ṣe ìkọ́lọ̀kọ́nà wà láti parí rẹ̀ torí àwọn iṣẹ́ àbàbọ̀ iṣẹ́ àbàbọ̀ kò lè bẹ́ẹ̀ lè kan ẹn tó gba ramadana méjì mẹ́ta a lè fi wé tó gba obìdí ọgbà ramadana ẹ̀dà mẹ́ta a lè fi wé ẹgbẹ́ ẹgbẹ́ bẹ́yá ọkàn akabi sọ́tù bá kọ́rọ̀ ọba pàtí so ẹni tó fún ìyẹn ń jẹ fún gbogbo àwọn ojú oṣù kan ní a fi wé ẹgbẹ́ pé ìjọkà méjì náà lọ́dọ̀ wọ́n yóò ṣe kété rọ̀ pọ́jẹ́ pẹ̀lú làbídùn ìdájí làbídùn kọ́ wọn náà kàn ní làbídùn ọ̀kọ́lọ́ báyìí kọ́ wa pín sí méjì pẹ̀lú láti méjì náà àbálọ́ bẹ̀rẹ̀ wọ́n bá ń sẹ́bì fún mímẹ́ kan ṣe ògùn wọ́n sì gbé wọn lọ kọ́ wa pín làbídùn kọ́ wa pín sí méjì lọ́nà gbà subhanallah wọ́n yóò ṣe kété rọ̀ wà ilẹ̀ mùtẹ́jì pẹ̀lú kẹ́mẹ́lì tọ́jì bá ọ̀rọ̀ tó dáa fi kó jẹ́ jẹ́ jẹ́ nígbà ọ̀rọ̀ tó dáa tó bá jáde lẹ́nu rẹ̀ wọn náà ló tó wá wà nípò ipò wọn náà tó fi làmídù ṣe tààrà subhanallah pé kárí pé àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ wa kárí pé à ń pé tó gbá àwọn tọ́lọ̀pù àwọn tọ́lọ̀pù wa ìsáwọn máa ń ṣe ní pé wọ́n a máa gbìyànjú lé pé

àwọn pàánì kan bẹ tẹ́wọ̀n àtàwọn fún wà ní mọ̀lẹ́nà subhanallah tẹbárí ó kékeré rẹ̀ bẹ nílá rẹ̀ bẹ bọ́bá ń káyà bọ́bá ń káyà kọlọ báyìí tó bá pọ́bá báyìí wípé ẹ́ lọ́wọ́ fẹ́ràn báyìí tó bá wá wú ẹ̀bẹ̀ rẹ̀ báyìí ó rí tẹ́ sí rí ẹ̀bẹ̀ yóò fún wọ́n jẹ́ kí ìdíbìnà ìrọ́bọ́bọ́lá ní ẹ̀wò ìdínkẹwò ó tọ̀ bá kiri kọ̀ọ̀kan wọn náà wọ́n máa wọlé kọ̀ọ̀kan náà láti dá kiri lè yìí àwọn akàtà yóò gbá parí tó jẹ́ wo chapter kìíní kàtà chapter kìíní ọwá wo translated eh, kìíní tó wà rẹ̀ yóò bí kankan tí ọ̀nà kò ṣe ìpayọ̀ ọlọ́ọ̀ba yóò bí sápẹ́ níbẹ̀ ọlọ́ọ̀ba tó rẹ̀ tó wà náà bá pa náà tí ọba ti sí pé ó ní tàbá búrú bẹ́ oorun sí ọlọ́run ti gbẹ́ ọkọ̀ nígbà tí ó bá ń ṣeré ni ẹwù ọlọ́pàá ní mahama kìí yẹ mẹ́nà àtàbà ìyẹn tó ń tó bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àpá àtàtà ni yọkọ̀ wọ́n báyìí lásán kọ́dà ẹ̀ eh, nẹ́rí kó ah, kó sẹ́bí kó yá rẹ̀ ọlọ́sìn sọ́bá nàbí pé láàtọ̀ harrit bihi lisanaka lita'jala bihi láàtọ̀ harrit bihi lisanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'ana ọlọ́sìn sọ́bá nàbí hamadu rẹ̀ so mama ya láàtọ̀ harrit bihi ọlọ́dáwàlá lalaye rẹ̀ adò yíò yíò akọ̀ọ̀jọ́ tún báyà rẹ̀ adò orí ha alaye rẹ̀ tún yíò jùwọ́ púpọ̀ ó gbé kẹlùmọ́ lọ́lọ́pẹ̀ pé kẹlùmọ́ àhàríkù lìsáàrí yí ahá lásán ni yí ahá hanyẹ ó mi pé tọ́ ọba kàkù wá ní lọ́tọ̀rọ̀ fọ́ pé mọ́ máa fi á yí ahá rẹ̀ yí ahá rẹ̀ tí ọ̀bá ti yí ara ń jẹ́ kí ní o ìṣẹ́rẹ́ ẹ̀rọ ìmọ̀bá mẹ́rin pọ́ àkùtí parí pọ́nù mẹ́wàá ọ́ ìṣẹ́parí ní àmàdánà àà 15 ní pàtàkì mọ́ pàtàkì ojúmọ́ ọlá àwọn tàà rẹ̀ jẹ́ kéèsè kùwánì tí wọ́n sọ lẹ́ẹ̀kan ní pé ọmọ ẹkùn àìyàn náà sáfún sọ wọn pé tí ó gbé kùwánì tí wọ́n kà láàrin odidi ogójì ọdún tó wọ́n kọ́ pé kátà tó náà bá ń tàbí ṣe ká ní ìskọ́ọ̀lù ká mọ̀ náà mọ̀ láti rí dáadáa afọ́tún ni tún mọ̀ ìhàtàmọ́ náà bí àwọn sọ́ọ̀bà àwọn sọ́lá wọ́n tó máa ní kàkún wọ́n tàkólíkà rẹ̀ bá rárí tàbí kọbúrì pé òṣìṣẹ́ mọ̀ sàgbàlọ́ ọ̀rọ̀ wọ́n ń sẹ́wọ́n bẹ́kẹ́ àgbà kẹ́ẹ̀sẹ̀ wọ́n ń sẹ́wọ́n fi ṣe fáàrí fáàrí pé ọgbọ́ ah wọ́n ni mo ti jí mẹ́wàá lórí ti dé sọ́tò kẹ́kà mo ti dé sọ́tò káfí mo ti dé ọmọ káà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkà ẹ̀rùbẹ̀ ọlọ́ọba kìí sí tọ́mọ̀ sọmáwọn ènìyàn tó jẹ́ káwọn èèyàn tó lè gbọ́ tó fi ní problem mú ní pé bóyá ọfẹ́ sọfẹ́ nìyẹn ọfẹ́ dá lẹ́kọ̀ọ́ pé báyọ̀ máa rẹ báyọ̀ ìyàwó rẹ àbọ́rẹ̀ rẹ ọfẹ́ dá kọ́lẹ́kọ̀ọ́ pé àwọ̀ sọ so ẹfẹ ti kini ọfẹ ọfẹ ọ gaba rẹ sí kíkà gbá ní ọfẹ tó ní kò kò sí ọ̀rọ̀ ọ̀gá nìyẹn ìyẹn òfin ṣe problem àmọ́ kò wá ń dẹgbẹ́ ọ̀n sọ kábàlẹ̀ mọ̀ pé òun ṣe òun ṣiṣẹ́ olóore àwọn ojú tó balaga náà ọlọ́run ọlọ́run lè wò ọlọ́run lè wò àwọn ẹgbẹ́ àwọn ilé náà àbọ̀ sí kini àbọ̀ sọ́ra so ويخافون ربه àwọn سنة tó ní wọ́n máa bẹ́ẹ̀ tó mọ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́pọ̀ mọ́ tẹ̀lé kọ́ máa dáa ní àwọn aláyá àbẹ̀rẹ̀ wọn sọ̀tà àwọn olùsáwìnà tó bá ní bára اتباعه وأرنا باطلا باطلا وصفنا اجتنابه اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء أعداء الدين وانصر المجاهدين في كل مكان الذين يسعون لأحياء كلماتك يا رب اللهم ربنا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما قوموا الى صلاتكم يرحمكم الله